àwùjọ àwọn àlàfíyé rẹ̀. Ó yẹ máa mú ọ̀yí ni àwọn ọ̀fẹ́gbó léwu ni. Ìdí ìmọ̀ràn àríwá àti eléyìí tí àìyára Asmọ́ Yáṣíà Nẹ́bìlẹ̀ tí wọ́n ṣe fún ọmọ ìyá wọn àṣẹ àbẹ̀mọ́sí àgbà àgbàdùn lórí pé àwọn ọkọ̀ rí ọ̀kadà fún náà ìlànà fún náà. Ṣé wà yóò bàbá ìkọ́ láti pẹ̀lú káàdì pàkíyèsí àwọn ọkùnrin fún náà? Bẹ́ẹ̀ ni fún náà ẹ ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ọ̀rá yìí. Ẹ̀yọ́ ní fún náà ẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ ẹjọ́ wàhálà ìbàjẹ́ láàrin ara yìí. pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ara رفقا عن السنة بأهل السنة وروى العلامة النجمي رحمة الله عليه وتنزيها من ذكر أو نزل العباس وجد فيها في المنزل ونصيحة يعني يا من يجوز لا تحصلها Bẹ̀rẹ̀ sí ìjọba fún ilé ìgbà tí ó máa ti gbé àwọn èèyàn kan láti lọ wa, wọ́n fẹ́ máa pọ̀jì àti àkílà yìí, wọ́n fẹ́ máa ẹgbẹ̀rẹ̀ ètò ìjọba yìí, àti ìjọba yìí, bẹ́ẹ̀ tí a kàn sí ó gbogbo sí nǹkan tí àwọn gbogbo ẹgbẹ́ máa kàn sí àìsàn èèyàn wa kàn án wọ́n wọ́n ka wọ́n ṣe mọ́ wá àwọn agbẹ́gbìyànjú ká sàlàyé nínú àwọn onímọ̀ gẹ̀ẹ́sọ̀ àwọn onímọ̀ àgbà العلامة عبد المسلم بن عبد الحرب عبد المسلم بن حرب العباس الغابر المشتغل السلام عليكم ورحمة الله وبركاته وبعد وأنا قبل شيء ọlọ́nà ọwọ́ apá onímọ̀ àgbáwọ̀ aláìláàmà àgbà onímọ̀ àdàlùmọ́sìn ìgbàṣọ́m rẹ̀gbáàd albàbà alùmọ́sọ̀rọ̀ wọ́n jẹ́ nàmọ́lé àti ìjẹ́ nàmọ́lé السلام عليكم ورحمة الله وبركاته. وصلى الله وسلم على wọ́n ní mo bá ìkan látọ̀dọ̀ rẹ̀ wọ́n dájú kọ́ ṣe tàbí sábà ìgbẹ́gbẹ́ mo bá ìkan látọ̀dọ̀ rẹ̀ ní alẹ́ ọjọ́ àmì ọjọ́ tọ́bì ayọjọ́ tọ́bì ó ṣe dédé ọdún 1424 oṣù karùn-ún ọjọ́ kẹwàá أنه لا يوزع هذا الكتاب الذي هو كتابه رفقا على السنة أهل السنة إلا متجهين

ọlọ́run ọba tó dá wa ẹ̀rẹ́ àbẹ̀lú ìṣàlàgbà ọlọ́run ọba tó dá wa fún àbẹ̀wò ìṣòro nígbà ní ìjẹ́rọ nígbà àwọn àgbà ẹ̀wọ̀n ní mímọ̀ ọlọ́run ọba ààrẹ ọba tó dá wa fún àná ìwọ́n lè máa máa àmọ́ ọlọ́run ọba tó dá wa fún àtó nínú lóde wípé ní ìjẹ́rọ nígbà wà lá ní ìjẹ̀ka ìgbèrè nígbà lérò pẹ̀lú ọmọ ọdún ọdún

Ìgbà mo ka síra rẹ̀, mo ka síra rẹ̀ tó kọlẹ̀ ní kọ́ tó ka tó kọ síra yẹn, mo ka sí ìṣẹ́ aburú títún lẹ̀. Tó síra yẹn, òṣìṣẹ́ aburú títún lẹ̀. Ẹni mo ka síra yẹn fún yìí. Alẹ́ tí mo máa ń dé ìtajà fún ìdílé tó. Túnà pé pé ó yẹ o, òbí tí ò ní tó ń pèpè jù. Tí wọ́n náà mú káàkiri, ó tún síra yẹn tó ní síra yẹn tó ń lẹ̀, ó ń ta ìdá àti kí ẹmọ́ ní ìjámẹ́lá wọn àmàyántà aláwọ̀kọ́ ní pé ìlú ìgbẹ̀rẹ̀ ìgbà ọ̀rọ̀ tí mo ti tọ́ nípa tí ààrẹ rẹ̀ ní ìgbàlẹ̀ olùdíjà ní ọjọ́ ìmọ̀ ìfẹ́ ìtàn gbòógì náà mú ní tó náà ní ọdún lẹ́gbẹ̀ẹ́ ìlú tó náà ìrà ìdíyìn ti gbèrò kò ì sí ọjà mi pé mo fi ọ̀rọ̀ yẹn gbèrò olùdíjà ní ọ ṣùgbọ́n mo kà sí ààrẹ tó kọ yẹn mo kà sí ìdí abẹ́rú tó náà

Nítorí ọ̀sẹ̀ pé ó yẹ oòrùn, òun kọ́ àwọn èèyàn nípa rẹ̀, òun kọ́ àwọn ẹ̀lẹ́kọ̀ọ́ nípa rẹ̀ látàbí kò ní pẹ́. Wà ní fún ìdàdámúdá sí àti dáadáa ìrọ̀sùn náà, bó tilẹ̀ jẹ́ wípé owó òṣèré kọ́ wẹ́ bí kíra ẹ̀ta ló ní fún àwọn kíra ẹ̀jẹ̀ ìlú, agbóhùn jẹ́ mú fún. Àmọ́ ó dábí lọ́sí pé òṣèré pé ẹ̀rí rẹ̀, ó òṣèré kọ́ wẹ́ bí kíra ẹ̀ta ló ní fún náà. Wọ́n وإن كنت لم تقصد الإساءة لم قطعا فيما أعتقد wọ́n ní nínú nǹkan tí mo ńlá nípa rẹ̀ ó dá mi lójú yanjú paríparí pé òòlù ọkọ̀ ẹ̀kọ́ jẹ́ àìsàn àwọn ìṣẹ̀lẹ̀ lórí wọn náà náà àwọn tó ń jẹ́ láti ìgbòbí kíra ẹ̀ tó rí sí ìlú ọbẹ̀ bí àtúnṣe láàrin ìlú àpọ́rọ̀pọ̀ mùsàhámùsì alẹ́rí yẹ́sùn ní àmúsì àrìnà ìdá àwọn ikọ̀ kan tí ó gbé ìtara gbé wọn ń tara pẹ́pẹ́ ìtara mú yẹn ó dé mú wọn jáde kúrò níbi ìjó dédé wọ́pọ̀rọ̀pọ̀ mú ìtẹ̀lẹ̀ àti àwọn ikọ̀ tí wọ́n gbé والله أعلم أنا معلومات من المسلم ولكنك حدثت بتأليفك هذا الكتاب وما تبلغ يمكن أن تبلغ الذي يظهر منه تفريق السلفيين عن الكلام في البدع ونقدهم به Jíra tó lẹ́gbẹ̀ẹ́ ìjọba ọmọ ìlú ìjíra yẹn, òun ìmọ̀ bóòlẹ̀, ìmọ̀ olùkọ̀sẹ́yìn báwọn olú fún àwọn ọ̀sọ̀rọ̀bí yìí, ìmọ̀ olùkọ̀sẹ́yìn báwọn ìmọ̀ bóòlẹ̀ báwọn níbi nípa ìmọ̀ ọ̀rọ̀ nípa onídá. Àti ìmọ̀ ẹgbẹ́ náà bóòlù lè kalẹ̀ kẹ̀. Alẹ́ ti yẹ́ sàrò nínú tẹ̀ bí o sàrà kì í tẹ́tẹ̀ sí kò náà mọ̀ kalẹ̀ kalẹ̀. Ṣé mo mú wọ́n yẹn ní ọ̀pọ̀ yẹn ní ṣé wọ́n fi kàwé sílẹ̀ kalẹ̀ náà kúrò. Èyí tó bá jẹ́ mẹ́. Alẹ́ ti yẹ́ sàrò nínú tẹ̀ bí o sàrà kì í tẹ́tẹ̀ sí kò náà mọ̀ kalẹ̀ kalẹ̀. Ìdìkọ́rẹ́ ìdìkọ́rẹ́ àdékàláàrẹ̀ ti àlèkúdà yìí nípa ìmọ̀ sọ̀rọ̀ nípa àwọn onídà wà náà kùnú sí àti ìmọ̀ jẹ́ lẹ́pù fáwọn onítọ́nà nípa àwọn ìfẹ́yìn òun tàbí àwọn onítọ́nà lórí ìfẹ́yìn ràníyà ọlọ́lẹ́kẹ̀ẹ́ yàtọ̀ olóògùn ó máa mú sí ààrẹ tàbí àbújá láwùjọ pé òun kò máa láàájúgbé òun kọ̀kọ́ àwọn ìgbóhàn ní sí ààrẹ ìlú ويقوي ويقوي ولا لا فيما حصل منهم من الثلاثة أهل البيت يبقى كمان الأول لما نيجي ما صار نيجي ما صار كم نيجي ما صار نيجي كم نيجي هو ده كمان ده يجي كمان نيجي ما نيجي يجي ما ما نيجي على نيجي وضمهم بذلك إما هو لوري كتير كتير ما نيجي على على كم نيجي على نيجي وعيبهم فيه ìmá àlékùnkà wọn lórí nǹkan tó ń tè yìí nígbò tí ó ti wú ní tí jẹ́ra rẹ̀ tí ó tó pèsè yìí sáàyìnà ẹlẹ́gẹta ní àwọn àkíyèsí àti mara tí mo bẹ́ẹ̀ àti wà sí mẹ́jọ lórí jẹ́ra rẹ̀ tó pọ̀ yìí onígbé bádàlà máa gáàrẹ̀ tẹ̀lá àti àmì dídá yìí wọ́n بدل ما كان الكلام في أهل البدع قربة من الله من أعظم إذا جئت bí ìmọ̀ràn nípa àwọn onídìrí àkọlé jẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún náà ń tàwọn tó ń súnmọ́ lọ́wọ́ bá nínú àwọn ìgbà tó tóbi náà kẹta àwọn tó súnmọ́ lọ́wọ́ bá yẹ. Jàẹ́sà òyìnbẹ̀ yìí máa tàbí káàbọ̀ ìjẹ̀wọ́ ni, káàbọ̀ ìjẹ̀wọ́ ni. Ìwọ́n bá lọ, ìtẹ̀ ní kò nǹkan yẹn sí nǹkan tó tóbi nínú àwọn ìgbà tó súnmọ́ lọ́wọ́ bá ti lọ orí orí orí tó gbé sí ipò ẹ̀jẹ̀ tó tóbi tẹ̀wọ́n náà àwọn ẹ̀jẹ̀ ló gbé jù pé ìjẹ́jú wípé ìṣe ìṣẹ́ tó tóbi náà ní àwọn tó tọ́lọ́ ọ̀rọ̀ ìmọ̀ sọ̀rọ̀ nípa àwọn onídídá ìmọ̀ sọ̀rọ̀ ayé àwọn onídídá ìṣẹ́ tó tóbi nínú àwọn ẹgbẹ́ tó tọ́lọ́ ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ ká sí ìwà ọ̀daràn ìgbà burúkú tó yẹ pé ìyẹn débẹ̀ Ọ̀pọ̀lọpọ̀ ìlànà ìmọ̀

lórí ẹni bí bá ń sọ̀rọ̀ nípa orí bí àti ẹ̀ta àfààní ẹ̀fún gbogbo èèyàn yá ẹni ìgbẹ́ tó wọ́n gbà lé òun yá ẹni ọ̀pọ̀ ẹ̀bẹ̀ ẹ̀rọ ìpínlẹ̀ náà sí

wọ́n lò ó ọjà àríkùnkà ìdábí ẹ̀kẹ́gbẹ̀ wọ́n ti fi wọ́n ti bí ọdún òwe òun ìbẹ́gbà wọn. Èdè wọn fi sí ààrẹ kejì, àwọn aburú tó wà mú sí ààrẹ tó ọkọ yẹn, èdè ìdí ń dálẹ̀ láwùjọ jù. Wọ́n mú kọ́ ọ̀gbìn láwù, wọ́n ní òun ti dí ààyè gbèjà wọn, òbí yìí fẹ́jà wọn ni. Ọjà ẹ̀rí ìsọkùnrin òun rẹ̀ kí bá àbàjá bí ní à, wọ́n ń tẹ̀ lọ́gbọ́n lọ́gbọ́n wọ́n máa ń pín wọ́n fi ń tẹ́ ní àwọn èèyàn orí sí ẹ̀rẹ́ Ìpọ̀lá àlàsọ́nà báyìí wọ́n ti ààlà kódà ní ẹgbẹ̀rún lẹ́gbẹ̀rún wọ́n tẹ̀ wọ́n tẹ̀ wúlò méjì wọ́n wọ́n ti irú rẹ̀ ápá mẹ́fà láwọn rẹ̀ wọ́n jẹ́ fi fáwọn èèyàn lọ́fẹ̀ẹ́ ní àwọn tí yóò tó wà lé sí fáwọn tó mẹ́rin nàbà ìta ìwọ́n náà wá wo kálọ̀ kálọ̀ kàǹfààní mú pẹ̀lú jẹ́ àwọn olóò kàǹfààní mú wà bí bọ́ọ̀tì wà bí bọ́ọ̀tì náà wà kọ́ọ̀fẹ́ bí hàn Orí ìlànà olóògbó sí ẹ̀yà olóògbó sí pẹ̀lú pẹ́lá yìí. Wọ́n lẹ̀ gbé yẹ̀wò. Àwọn olóògbó, àwọn olóògbó pẹ̀lú pẹ̀lú pẹ́lá yìí. Fọ́ọ̀mì tàn, ọ̀rẹ́ ẹ̀kẹ́ ọ̀rẹ́. Wà á ń tàbí dáyìí kà wọ́n ní pẹ̀lú pé àtọ́kọ̀ ìtàbátà lẹ́nu wà á lè rárí ó ti fi tó tó kéré ó ti fi tó lóore ó ti fi tó yẹ pẹ̀rẹ̀ ó ti fi tó dà dáa ni wà á jà àìlà wọ́n ní ẹbí kan bàlẹ́ òrùn bẹ́ẹ̀ ìwọ náà mọ̀ ìtàbẹ́ta ìnáfúrafì ìtàràfìrí ìmúfọ́ ìtàràfìrí ìtàbẹ́ta ìtàbẹ́ta ìmúfọ́ ìtàràfìrí náà wàdìbọ́ ìyẹnú ìmúfọ́ ìtàràfìrí ó fi títẹ̀ ìrànlọ́wọ́ báwọn ní àwọn àtàràfìrí àti ìgbẹ̀gbẹ̀ àwọn àtàràfìrí ó fi pààrọ̀ títẹ̀ ìrànlọ́wọ́ báwọn ní ó fi ìṣe ìrànlọ́wọ́ olórí àárọ̀ ìjẹ̀lọ́wọ́ oníkúnlẹ̀ ìgbẹ̀dàwó tí a ní ìgbẹ̀dàwó oníkúnlẹ̀ ìjẹ̀kọ́ olólórí Ẹgbẹ́ ìgbẹ́ta wọn ní kí àṣẹ ìpínlẹ̀ yẹpẹrẹ, òun ti ti ń pẹ́ yẹpẹrẹ ojú àwọn olóró. Ìgbẹ́ ìgbẹ́ta pé òṣèlú ìdáwò fáwọn oníkúnlẹ̀ kó ìgbẹ́ta wọn ní súnmọ̀, ìgbẹ́. Wọ́n wọ́n ti kọ́ àwọn oníṣẹ́dá ṣẹ̀ríṣà pọ́pẹ́ èèyàn àwọn oníṣẹ́dá àtòkí ààyè tó káàkiri bàbá láyé nì náà wọ́n ní ṣẹ̀ríṣà ọlọ́mọdé Bákan hápọ̀ láti dáyé, ó mọ́ ó mọ́ ó, ìbúkẹ̀lẹ̀kẹ̀lẹ̀ tí a ẹ̀sọ́ fún. Bákan hápọ̀ láti dáyé, Fọ́nùn mẹ́rin wúrọ̀ lẹ́rí ìfọ́dí àdìgbòtàdì, wọ́n náà wo àwọn tó ń dunú pẹ̀lú ọ̀pẹ̀pẹ̀ ẹ̀. Àwọn tó ń dunú pẹ̀lú ẹ̀. Wà mẹ́rin wúrọ̀ lẹ́rí àtà, àwọn orí àwọn orí jẹ́ àìkó àtọ́jọba. Àwọn tó ń dunú pẹ̀lú jẹ́ ààrẹ wọ́n náà rí, àwọn orí dunú wọ́n tẹ̀ àwọn orí jẹ́ àìpadà kó àtọ́jọba. لا شك أنه فرح به الحزبيون wà á sàtà sàlàbí yìí kíra yìí ó ti kó ìbànújẹ́ náà wà sàlàbí yìí lọ́dún yẹn mo kọ́ lẹ́kọ̀ọ́ tí wọ́n náà máa ń ṣe lónìí àwọn òní ń ṣe káàkiri ní ìgbónú pẹ̀lú ẹ̀ a máa wò dáadáa tó wọ́n ti jẹ́ pé àwọn onídíjà náà àjùjọ fóònù jù lánàá àtàwọn onídíjà tó jẹ́ sí pé onídíjà pìlẹ̀ làwọn àwọn nípa làwọn ń sí àwọn lẹ́kọ̀ọ́ Alhamdulillah, they are now reasoning as a good movie. They are now reasoning as a good movie. Therefore, anyone catch them. Ṣé yàn fún ọtí láyé ọ̀rẹ́? Ṣé yàn fún ọtí láyé ọ̀rẹ́? Lájúwájú pé àwọn onídíjẹ́ àlọ́wájú tó wọ́n pàdé wọ́n lo lẹ́kọ̀ọ́ rẹ̀ láti ṣe ìfọ́lẹ́nu bá wọn ní fún náà. Láti ní takára láti máa jẹ́ àkàwọn ní fún náà. Láti máa fọ́gá àti pé bẹ́ẹ̀ Lákàtà ánàwò fọ́lì àdínì ìjìyàn kò sí iye méjì ní pé àwọn tó ń jùlọ pẹ̀lú àkókò yẹn àwọn ẹlẹ́gbẹ́ àwọn sàràfì yóò ti máa kó ní kó máa jẹ́ bá wọn. لذلك بيان الأبيين يجدون الله بطريق مواصلة يجب أن أكون من الله أن يرد كذلك حتى جليلا فقالوا صلى الله عليه وسلم لذلك أكون

kéwú gidi ẹ̀jẹ̀ wọn ní àdáwò ká kẹlẹ̀ yẹn. Sẹ́tàbẹ̀ wá fún èkó ìlú kan tí ò dáná ẹ̀ lẹ́nu ọ̀rọ̀ ń bọ̀rọ̀ àtẹ̀lẹ̀ ilé kàlàkàlà tí bẹ̀ ṣeré jù lọ́wọ́ àwọn ọ̀sán rẹ̀ ti yọjú wa sáà nílẹ̀ sí. Àwọn èèyàn ti sọ wọ́n ti fi sáìtì wa lọ́la jù. Ọgbọ́ àwọn ọmọ ẹ̀dẹ̀ ni àti ẹ̀ǹtìlẹ́bù làákàyà àwọn èèyàn náà ni. Kúrà fún ọ̀rọ̀ àti tó fi ẹ̀dẹ̀ ni àtàkì ẹ̀kọ́ ní ìmọ̀kànbalẹ̀ àti gbọ́ọ̀rọ̀ yín mọ́.

Èdè ká bẹ̀rẹ̀ ọlọ́run àwọn ọmọ àwọn akẹ́lá àwọn ìkẹta wà ní ìlú. Èdè ká bẹ̀rẹ̀ ọlọ́run àwọn ọmọ àwọn Ókè à. Tó ẹjá ẹjá ẹjẹ́ káwọn èèyàn máa ń ta kápáwọn èèyàn lẹ́rìí. Ìjọba ká máa ká àwọn èèyàn ní àká tó jẹ́ sí pé yóò máa yóò máa pọ̀ sí àwọn ẹ̀gẹ́ ní pálábùú ní èèyàn láwùjọ ẹni táǹtọ̀ ìlú èmi kọ́ mọ̀ bàjá rẹ̀ ní mọ̀ bàjá rẹ̀ èmi tẹ̀ ń kọ́ táwọn àbá àtọwá ní mo dẹ̀ ní ìná mo wà kọ̀ǹtẹ́ńtẹ̀ pẹ̀lú pẹ̀láwọn onímọ̀ sọ ní pẹ̀lú ẹ̀tọ́ tọ́lọ́ ní bá rí ẹ̀rí agbẹ́kọ̀ọ́ ẹni táǹtọ̀ yìí Ọkùnrin ọ̀dà méjì kọ̀ mí ìrìnkà lọ́pàá dáa rẹ̀, ìrìnkà lọ́pàá ìgbọ́n àwọn ẹ̀jẹ̀, dáwọn ẹ̀ka ayé máa jẹ́ ọ̀dún kẹ̀kẹ́ kan. Kàkà bá ìgbàgbọ́ bàbá, àrúgbó alárúgbó kàkà bá jìnà.

fíkàtò Dia tadi yang menjadi juga. Dia majnun. Allah Àwọn pọ̀ sí àwọn abẹ́ ẹni káwọn ọmọ kẹrin jẹ káwọn ọmọ kẹrin ní ọmọ kẹrin. Wọ́n àwọn alára. Ọlọ́run tó sọ̀rọ̀. نعم فإن التربيين يسألون الله أن يرشدك إلى الحق ردا جميعا àwọn àtàkùnrin ìlú lọ́wọ́ bá fún rẹ̀ àìsíkàlàgbà tọ́lọ́ ń tọ́jà ọ̀kadà sí ìwòwò ní ìjọkadà fún rẹ̀ wáyé alúrù náà wú ayẹyẹ alágbàdà ní ẹgbẹ́ ìgbẹ́ ìgbà ìgbà wọ́n jẹ́ bẹ̀rù ọba kó tí ó ní inú àwọn tí ó máa dáàbò bo súnà wọ́n gbà bí ìlà ẹ̀nà àwọn tí ó máa dìfẹ́ǹdì súnà kàmá ìjà alẹ́ka ní ẹ̀nà ìrì nà náà ọlọ́run lè fi ọ̀nà ọ̀fẹ́ fún súnmọ̀ káàkiri wọn kò tẹ́ náà fún ìfẹ́lú fún mi. sáàdì sàn wọ́n ní ìjẹ́lẹ̀ ìjẹ̀fà lọ́kọ́kọ́ ti dábàtà tàfíìdà lókè àdì lọ́kọ́kọ́ ti dábàtà tàfíìdà lókè àdì نقر قوم أن سمع مقالاتك وعاها وعداها الإمام لم يسمعها. وني أنا جمالي بكرة عليه eléjẹ̀bẹ̀ tàbí ìlú àwọn ọ̀nà tí àdínú nàpọ̀ ọ̀pọ̀ ojú ẹ̀kọ̀tọ̀ ti dábàkà àti òbíde òbíde tàbí àwọn ọ̀nà tí àdínú nàpọ̀ ọ̀pọ̀ ojú àkókà wa yẹn mọ̀kàtọ́ra yìí Àjẹ́bí sọ pé kọ́lọ̀ wà ní jákọ́ wà ní ojú wà ní ojú ojú èèyàn kẹ. Ẹ pé ó gbọ́rẹ̀ ìjà lẹ́nu sọ pátá ó dẹ̀ ha. Ó dẹ̀ ń ṣe fún ẹni tí ó gbọ́ gẹ́gẹ́ bó ti ha gẹ́gẹ́ ní àjẹ́bí sọ pé ó gbẹ́ ní ojú Wọ́n kọ́ ọ̀rọ̀ ìṣẹ́jú ojú ilẹ̀. Ọ́bìlà àpá ìtàlàbí ẹ̀sán ẹ̀fẹ́ wọ àrẹ̀mọ́nù. Wọ́n ní ní ìjọbi tí ó sáájú bí ọgbọ̀n ọdún tẹ́yìn ó lé ní ọgbọ̀n ọdún tẹ́yìn tí mo ti ká jẹ́bà tó jẹ́ àríjì àdíjì yẹn àgbọ̀n tó ààbò jẹ̀ tí ó tó fi jẹ́ kó bàbá rẹ̀ gẹ́gẹ́ bí ìjọ wọ́n dágbà tó gbà náà mo wá lé fún ìfẹ́ sí ọ wọ́n máa sí ìlú ọkùnrin ìwé àmìlájà dáwùtà ìhàdí ní ilẹ̀ yìí máa gbọ́ wípé onídàlẹ́kọ̀ọ́ lórí àdíjì tó máa ti báwọn yẹn àwùjọ orúkà àwọn apákanáà àwọn lẹ́tọ̀ tó ń jẹ báwọn nípa àdíyà mo fọ́ àwọn ẹ̀mí mo fọ́ àwọn ẹ̀mí lórí rédíò ti àyíyá ní ọ̀yíbà láwọn ọjọ́ sí ìpẹ̀lúbọ̀ wọ́n tẹ̀lé ìlú ìsìlámọ̀ tàbí ìjọba ìjáde àtàrí mo jẹ̀ rí bí ó jẹ́ mo jẹ́ yíyọ́ tó ń tó

wọ́n rẹ̀ kàlọ́bọ̀ wọn tó wọ́n tó kẹ̀mí náà tètè wùkẹ́ kí lè há orúkọ àwọn èèyàn tí tàbí tí láì. ẹ ní nǹkan ọ àwọn èèyàn tí tàbí ó ń ah, èmi náà mo fi owó dáadáa o torí tí àbí ọkọ̀ yìí ipò tó wà نفسك حينما تزعم أن الكلام في المبتدع غيبة وأنت تعلم أن الغيبة هي الذنب المحض الذي لم يكن مقصودا به àtìgbọ́n rẹ̀ nìkan. Wọ́n ní ohun yẹ̀yà rẹ̀ pẹ̀lú bí nígbàtí ohun rẹ̀ kó wípé ìmọ̀ sọ̀rọ̀ nípa àwọn oníbíbí àtọ̀rọ̀ àti rídà ẹ̀yẹ́ sọ̀rọ̀ ìyẹ̀lẹ́ ìyẹn ẹ̀ńtọ̀rọ̀ ìyẹ̀lẹ́ náà sọ̀rọ̀ àwọn oníbíbí àti rídà yẹn ẹ̀ẹ́dẹ̀gbẹ̀ bá rẹ̀ ń lé káàkiri òkúrú òtàrù ọ̀pọ̀lọpọ̀ àwọn oníbíbí ti dẹnu àjẹrà وأن تعلم أن الربا في وناس ما يتسمى الربا هي الذنب المحض هنا في كيف يجي ó jẹ́ pọ́nbélé ìrẹsì ẹ̀yẹ ìgbúnyàn pọ́nbélé Ilé tí èdè tí àgbàlérò pẹ̀lú lọ́nà láti mẹ́rin yẹn, kìí bá àgbàlérò pẹ̀lú abẹ́kùnkù mẹ́rin yẹn lẹ́kùn ẹ̀bí ìbàdìí. Àmà àlàkùnkù ìdàbí ìsìnkọ́ ìpẹ̀lú sí, ṣùgbọ́n gbogbo bí màá sáré pé àtúntà àgbàlérò tàbí ṣe ní abẹ́bìtì mẹ́rin yẹn, wàá tọ́lá bújà ń takú rú wọ́n ní ìwọ́n gẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn ní kó sọ wípé láàrín bújì lábájá mú ìdíkù ọ̀rọ̀ yẹn ní kó sọ bẹ́ẹ̀ àwòrán yẹn ní ìjà àbí wọ́n lẹ̀ ẹ́ mẹ́rin ìjà wọ́n lẹ̀ ìjà náà wọ́n lẹ̀ pẹ̀lú ìjà ọ̀pùlárùn dáná dáná yàrá àwọn ọjà kọwárì àbí àwọn kọwárì ọ̀pùlárùn kọ́dàrì àwọn kádàrà àwòrán yẹn ní kádàrà pẹ̀lú òyìn kádàrà ìlà áàkì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀rẹ́ ẹ̀lú pọ́pọ́ tó ń kẹ̀yẹ̀ ọ̀yìn kúrìtà láàrín ìlú ìgbà tó wá ọkọ̀ pé lè bíbà nìyẹn ọ̀rọ̀ ẹ̀yìn yẹn wà ní pàtó àwọn ó ìlà pé bíbà rẹ̀ ìtọ̀rọ̀ ẹ̀kẹ́rẹ́ èèwọ̀ ni àyíká òyà òun àlékà Ayákọ́déwò fún ọdún ọmọ ọmọdé rí àwọn èèyàn yẹn. Wọ̀tá kú nínú ọmọ àwùjọ. Ó jẹ́ ìwọ̀ fún ọ. Fàyínà wọ́n àwọn àlejò àjàkábà náà wọ̀tá kú lálẹ́ òṣèlú àtàkùnlá ìtọ́mọ̀ ó ti jẹ́ ìwọ̀n fún kó jẹ́ àwọn èèyàn wà ní kúrìta tó bá wọ́n sọ wípé ẹgbẹ́ ní ìbàkú ìdàkánà àti àti àjẹ́mọ́ká ní àdìsí pé ọ́ tọ́kẹ́ yàrá sọ̀rọ̀ ẹ̀yìn tó bá jẹ́ pé àjẹ́ ló sáré ní ìfẹ́ jẹ́ sí wọ́n ní náà sọ wípé wàkàtà ìkàyè ìdá ọ̀sọ́dún àbìdáàlì ẹ̀sẹ̀ ọ̀rìn tó wáyé pẹ́ta àgbàlé òkèlú rẹ̀ pé abẹ́ sí abẹ́ fún àwọn ìlara fún lọ́dọ̀ rẹ̀. Àtà aláàbẹ̀ ń tẹ́sọ̀ ìgbà ẹ̀sìn tí bí àrẹ̀ máa pàkà. Wọ̀n náà ń máa jà. Àwọn náà wà pẹ̀lú rẹ̀, ánàmọ́lá ń lára ìlú ní ìgbàlá àwọn sí àkọ́lá sọ́sọ́lọ́ àwọn àwọn èèyàn bẹ́ẹ̀ láìdá. àwọn ní ọlá pẹ̀lú ẹ̀ lórí ìyẹ̀bí pẹ́ nígbẹ́ni tí wọ́n bá ti mọ̀ pẹ̀lú bíyà àgbọ̀dọ̀ mọ́ sọ̀rọ̀ ẹ̀ láìdá. Ráyìn káàkiri àti àti àìdá mú. Bí ìjọba jábí ní àkálẹ̀ wà ló ti àníyà. Wọ́n ní ẹ̀sẹ̀ àfihàn fún lórí bíyà yẹn. Wà á bá àyàkùnrẹ̀lẹ̀ tó wá yarí tó lọ́wọ́ gbà. Bùdìọ̀, àyà lórí ìhàjáde ìdìrí. Wà tó ìgbà á àmọ́ ọkọ̀ mi nàbí àmọ́ ọwọ́ ti nàbí àmọ́ ọgbà lẹ́yìn tó dábí ààrẹ ẹni níbi à ṣé kìí ní húrújẹ́ wọn sí ìjà ẹlẹ́ẹ̀kẹjọ nínú àkíyèsí mi wà adéjọ́jú alájà wọ́n ti fi àti ìdàkúta ní ọ̀sẹ̀ ìgbé òkè bí ọ̀sẹ̀ ẹ̀rí lórí ìyá lórí tí ó kọ́ ká máa sọ̀rọ̀ èèyàn lẹ́yìn tó bá jẹ́ pé èròǹgbà wa ni pé a fẹ́ kí ọ̀dọ́ àwọn èèyàn kan lọ apá burúkú ẹ̀rí ẹ̀ pọ̀ wọ́n rọ̀dà gáàdì kàfi ìdájọ́ òṣèlú àwọn ẹ̀rí yẹn wá nínú tí ọmọ ọba ní fún àdábì sọ̀rọ̀ ọ̀sọ̀lá وقرره طلب الأمة àtàwọn tó tẹ̀lé wọn nínú àwọn àtiwájú ẹgbẹ́ gẹ́gẹ́ wọ́n wà lórí ìlànà tí ó dá. Wàhùmáàtì di àwọn tó wọ́n jẹ́ adáàbòbò ẹ̀sìn. Pàmílẹ̀ ti dáàbò pọ̀lú ìtàhánà pọ̀lú àjọ̀jẹ́ wọ́n ní nínú àwọn ẹ̀sọ́ wá lórí ẹ̀mọ́ Kùhán. Òun náà ni kó lọ́wọ́ ọba ìdájọ́ pé yá ìwọ ẹ̀bí àmàlù, yá ìwọ ẹ̀bí ìjáṣe ìfẹ́ ọ̀nà ìdíjìnà wọ́pùpù náà ọlọ́run bá ní ó pèrè ẹ̀nẹ́bí dáàrí ìfẹ́ ọ̀rọ̀lẹ́bìrí dá àwọn ètòrí àtàwọn mọ̀nàtìkú jàwọn lógun àwọn aláìgbàgbọ́ àtàwọn olójú méjì jàwọn lógun wọ́n gbogbo àlẹ́yìn kó dẹ̀ lé wọn wàhùn jahannam ibùgbé wọn tọ́bátúkú lẹ́yìn tọ́bátúkú lẹ́yìn ayé tọ́bátúkú ibùgbé wọn ìtẹnusí ọmọ bá ní àbúgbìbí ìbìlẹ̀ padà àbúgbìlẹ̀ jẹ́ ìbìlẹ̀ padà tó dámi jẹ́ wọ́n náà dà sáà nìlú ìmìnàbìsí ìrìnà ìfọ́kọ̀ ìkọ̀díyà wọ́n lè tó nínú àwọn àmìnàbìkú àwọn olójúlé jìbọn pé ìtọ́júlé jìbọn nínú ìgbàgbọ́n àwọn àmìnàbìyà nìkan wà ní ìgbúmọ̀ ìmọ̀ ìdẹ́dì àà nínú wọn àwọn oníbíjà wa wà á mọ̀ ẹ̀rẹ̀ fún nà àmẹ́ ẹ̀rí ẹ̀rí ẹ̀rí ìfẹ́lá àmà wọ́n wọ́n ló kọ́ orí yìí bẹ̀rọ̀kù wọ́n yóò láì nìkan tí kò kọ́ orí bàbá ní sọ́mà 2002 àti àìjọ sọ̀rọ̀ fi ọkùn ẹni nà kọ́ọ̀dà látọ̀dọ̀ àìjọ sọ̀rọ̀ fún ọ̀rọ̀ Ọlọ́mọ̀ ọ̀rọ̀ kan, mọ̀tàrí wá rí ẹni ọmọ ibi ta ó kàṣẹ́ ọ̀. Mọ̀lẹ́bí bí ilé, mọ̀lẹ́bí bí, ọmọ ìyá mọ̀lẹ́bí, ọmọ ìyá mọ̀lẹ́bí bí ilé jẹ. Bíta èbú náà mọ́ mú ìyẹni ọdún ọdún kàtí ọ̀dá. Àdẹ́bí bú, àdẹ́bí sọ̀rọ̀ ẹ̀lẹ́yìn láì dá nígbàtí ó ti wọlé. ومثل ابن العشيرة هما ملاك الجبلين فلما جلس تطلق النبي صلى الله عليه وسلم بوجهه ìgbà tí ọwá ìjòkó àrẹ́bìnrin ọtún ń kájú àrẹ́bìnrin ọ̀fà ojú ojú wọn bá bọ̀ ilé àrẹ́bìnrin tẹ́ ojú lẹ́kùn aláàmà ń tọ́lá pọ̀ lọ́bìó ìgbà tó kún yẹn wá lọ tó lọ tán ọ́rà tẹ́lú

Mẹ́ta àìsí ní ìgbà wo lọ́mọ mi ní lọ́mọ mi láta ìlú. Ìgbà wo ni àṣẹ ìyá ìyá ayọ̀rẹ̀ ti kó ti wà pẹ̀lú ìgbòdì. Tó ní dọ́kítà ń tó bá mi láta ìlú. Ìnà sábọ̀ mẹ́ta ìjàmbá ìmọ̀ ìjìnlá. Dájúdájú àìsà ìrìn àìsà dájúdájú àwọn tí wọ́n burú nípò lọ́dọ̀ ọlọ́wọ́ bá ti lọ. Ìyàwó bẹ̀rẹ̀ من تركه الناس اتقاء شره wọlé táwọn yẹn pàdé àwọn yẹn pàdé kó yá àbúrú sọ́wọ́ àwọn ọmọ ọmọ aláburú pa ẹsẹ̀lẹ̀ ǹdẹ̀ǹdẹ̀ yìí aláburú pa ẹsẹ̀ ẹni tó báyìí ti rí náà táwọn yẹn sọ ọdún lórí àbúrú ọ̀rọ̀ rẹ̀ ó ní kó yóò fún ìjọba ẹgbẹ̀rẹ̀ wọ́n lé ẹ̀rí eléyìí báyìí ẹ̀rí eléyìí báyìí àdébùdá sọ̀rọ̀ ẹ̀ وكذلك حديث فاطمة حديث فاطمة من الخير رضي الله عنها ولما كان حديث فاطمة من الخير حكم مرتين أن أبا عمرو ابن حفص طلقها البتة وهو ضائع وأن أبو عمرو ابن حفص قطع نجد قد قطعته في البلاء والقدم ومن كل يا رب فأفضل إليها wàkílà hù bí tẹ̀gíìrì ọwá fi ẹni wá sí ọwá rántẹ́ ọrẹ́ wàkílù ẹ̀ jẹ́ ìṣẹ́ ẹni tó gbẹ́jẹ́ ọwá rán sí obìnrin pé ọlọ́kùnrin ṣẹ̀yìn ẹ̀ǹkàwó tẹ́ ẹ̀mẹ́jẹ̀ kí ni wá bí obìnrin ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ máa láti alẹ́ àmì ṣe yìí tó lè fi ogun ọ̀yẹ̀ gẹ̀rọ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rọ ní ìjẹta lórí ìmọ̀ láti mo ti kò ẹ̀fà pápá yẹn ó tún dákọ̀ lórí ìta abẹ́rẹ́ lẹ́sẹ̀ ó jẹ́ ẹ̀sìn nípa ní kẹ̀kẹ́ bẹ́ẹ̀ lẹ́sẹ̀ sàánú rẹ̀ rẹ̀ tó mú bọ́lọ́ máa bóra wàjá àti ọ̀sìn ọ̀rọ̀ ìfọ̀lọ́ tó máa sọ̀rọ̀ ọ̀sẹ̀ ìdáyé ó bẹ̀rẹ̀ wá bá náà ní sọ̀rọ̀ ọ̀sẹ̀ ọlọ́tọ́rọ̀ àjẹ́jọ́ ọ̀sẹ̀ ló jẹlẹ̀ láàrin ọ̀pọ̀ ọ̀rẹ́ fún ọ̀rẹ́ ó ní ìnáwó lórí ẹ̀mọ́jùlọ kò sí ìwọ ìnáwó rẹ̀ lórí ìnáwó rẹ̀ lórí ẹ̀mọ́jùlọ lórí sọ́yọ̀ وأمرنا أن تعتد إليه أم شيء wọ́n ní àrẹ́sọ̀kọ́sọ̀ àwọn alákẹ̀ẹ́kọ́ ọ̀rọ̀ sí ìjà rẹ̀ àrílẹ̀ mímú sẹ́yìn ọmọkọ́ àádọ́gbogbo ìdàgbàtòun yọ̀ṣẹ́ àtàdì obìnrin tí ó lọ sọ́dọ̀ ẹ̀gẹ́ àwọn ọmọlá wọn kọ̀ lọ́dọ̀ ẹ̀gẹ́ sọ́dọ̀ fún wọn ọ̀gbìn fún wọn lọ́dọ̀ Ẹ̀jẹ́ yìí, ẹ̀yìn ìgbà ní fún mímọ̀ fún lọ ṣe ìgbà rẹ̀ lọ́dọ̀ ìmúmọ̀ fún ìwọ́ ìmọ̀ fún mímọ̀ fún. Fàyín náà wọ́n rọ́bùn àìmọ̀ tó ń pé ọkùnrin ní kò sọ́ọ̀bù kan pọ̀ ó lè máa bọ́ ọkọ̀ rẹ̀ gẹ́lẹ̀ ó lè máa bọ́ ìjáàbò rẹ̀ lẹ̀ ẹ̀ kò jì ní rí ọdún ọkọ̀ bí i àyíká aláàjì tó bá ti wá lè parí ìjà rẹ̀ wà á bí ní ìlú jẹ́ kí mà ètò mi létí kọ́ọ̀lá wọ́n sọ pé ọlọ́mọ aláàjì ẹ̀ka ti láwọ ọmọ àwíyà tàbí àmì àwíyà tàbí ní àbí ìsòfíà ni ó nígbà tó wọn parí ìjà òun wà lọ́wọ́ àwọn ìpinnu àyáwí ọmọ àbí ìsòfíà wà á bá

ìdíṣe ìdámẹ́ta ìrẹ̀lẹ́ ìgbè lọ́pẹ́ òkà àwọn ọmọdé ọjà ìsìn olóhùn wá kó ìrà láti bẹ̀ tó mọ̀ kọ̀ ọ̀nà nígbà tó bí i kí ni ìdámẹ́ lọ́pẹ́ òkà ọmọdé ọ̀nà jásùn ní ìwà bẹ̀ ọjà àlà ìwọ̀n fi ní ọ̀yọ̀ ọlọ́pàá àyíkẹ́ wá sí ìgbéyàwó ẹ̀gẹ̀ àwọn ìyẹn máa ń gbé nǹkan tí ò fi Dọ̀kẹ́ yìí pé obìnrin yìí lọ sọ àlékù ti bẹ lára àrẹ́sọ̀lọ́pọ̀ sọ àlékù ti bẹ lára Màáwíà àti Àbújá fún ẹni yìí lẹ́yìn. Wọ́n tó pé inú yà àyè ẹ̀sẹ̀ lẹ́yìn sọ àdẹ́gbọ̀rẹ̀ Irú ilé tó ti lọ bẹ́ẹ̀ náà ni àdíjì ọmọ àìṣẹ́ fún ọmọ akẹ́. Bọ́ọ̀lù tó lọ bẹ́ẹ̀ dákọ̀lá bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni ẹgbà. Bẹ́ẹ̀ni ẹgbàdà. Ìmọ̀ ọ̀tọ̀ fún wa bí Sùfíà. Wọ́n ní tọ́jẹ́ ìyàwó àbúkù bí a ọwọlé àìlárọ̀kùnrin láì ọya mọ́tọ́kùn ayà láyé sí ilẹ̀ nẹ́fàkọ́tí máa yà kí ní ìpọ̀yẹ́ sí ìbá ní ìlà máa àkọsùn máa ní ní ìrọ̀ ẹ̀lẹ̀. ó ní ọkùnrin ma ọkùnrin kò kí ń fún mi kò kí ń fún mi lówó ọmọ mi láti fi bí àwọn ìlú tó yà wọlé kì í mi lówó tó tó mi àtọmọ mi mo lè jẹ́ ìyàwó rẹ̀ yẹn tọ́mọ rẹ̀ jọ́mọ rẹ̀ yẹn ìfún wa lówó tó fún wa bí àbùkátà àyàfi tí bá mú ní pọ̀ nínú owó rẹ̀ tí bá mú kọ́lá àríyá ti jù náà adájú tí mo ní ẹ̀jẹ̀ lórí tó mú owó rẹ̀ lẹ́yìn فقال رسول الله صلى alábìnrin máa mú owó rẹ̀ pẹ̀lú dáadáa èyí tí ó máa pé ìwà ọmọ rẹ̀ bí àgbàkà máa ti mú lẹ́yìn inú wọn jáde wọ́n ní kọ́kọ́ rẹ̀ láwọn rẹ̀ tí ọba láwọn olùlọ́dún wọ́n tí ọba láwọn o lè máa mú àdéhùn yìí hukumu sípọ̀. Àwọn kan ní àjọkẹ́ láàrin tó bá rú sípọ̀ yìí. Adájọ́ nípa hukumu sípọ̀ bàjẹ́. Bíjẹ́ nípa tó bá rú sípọ̀ yìí gba hukumu sípọ̀. Èyí òun tọ́fíìkì ìpàdé ni tọ́fíìkì ó ti ayẹyẹ láìpẹ́ ẹgbẹ́ ìjọba. Ìdíwọ́ la ní ọ̀yẹ́ káwọn ẹlẹ́gbẹ́ òjú méjì kẹ̀mí náà kàkà ti jáde lórí Facebook láti ìjẹ̀kà bá rẹ̀. Àbí mẹ́ta àti mẹ́rin gan tó lè tẹ̀lé ra Bébà ń gbà. Bébà yìí ká ti pọ̀ láwùjọ wa yìí gan-an. Nígbà wọn ká ti pọ̀ gan-an lórí pé tó a máa àmà jù kí tó ẹ pé yọ̀rọ̀ máa wọ̀ yájà pẹ̀lú ẹlẹ́ẹ̀kọ̀ kan. Yọ̀ máa fi owó lẹ́ẹ̀kọ̀ kan. Láwọn kan bá ti Bẹ́ẹ̀rẹ̀ ìpínlẹ̀. Wọ́n àwọn tí mú wọ̀nyí rèé, àwọn kọjọ́ sí ohun bí ẹ̀ká ìpínlẹ̀. ومن حديث عبد الله بن مغفل رضي الله عنه راى رجلا يكتب وقال له لا تكتب فان رسول الله صلى الله عليه وسلم نهى عن الخمر او كان يقرا الخمر وقال انه لا يصلي لا يصلي فيه طيب akẹ́kọ̀ọ́ wọ́n ní àbúrò ìmọ̀lọ́pọ̀ àkórí ọkùnrin kẹ̀kẹ́ ní oúnjú ìwú tó ń lẹ òkú kéèkéé oúnjú ìgbẹ́jẹ̀jẹ̀ tó ń lẹ. ó wá lọ fún un pé ah, ẹ̀ẹ́dẹ́gbò pé àwọn òkú tó lẹ ìgbẹ́lẹ̀ rán àdẹ́sọ̀ lọ́sọ̀ àpọ̀ fún akára ìgbẹ́ oúnjẹ báyìí àdẹ́sọ̀ lọ́sọ̀ àpọ̀ ìra rẹ̀ àdẹ́sọ̀ pé òkú tó lẹ yìí ló lè pàǹkan tó lè fi jẹ́jẹ́ kó pàǹkan ó kó mú pàǹkan yìí. ó ti lè fi lè fi àtàkọ̀dá tó lè fi sọ̀dá léṣe ẹ́ àmọ́ kò yí lè yọ́ ọmọ tí wọ́n yẹ̀ lẹ́yìn ní wọ́n lẹ̀ yóò mọ̀ fún ọmọ yẹ̀ lójú ni lẹ́yìn náà ní ọmọ àìyàn ọ̀dọ́ ìnùmọ̀ fà tó wá yẹ ní ẹni fún ẹ̀gbẹ́ ẹ̀ ní ṣe ní ní jẹ́rẹ́ ọ̀pọ̀ àlá wọ́n sọ fún pé àdínkù yà ọ̀pọ̀ ìlà ìfọ̀mọ́ àbúkálẹ̀ èmi ń fún ẹ ní ẹ̀rí lẹ́kùnrin àti ẹ́ àdẹ́bìnrin ẹmọ́ lè kẹ iná ẹmọ́ lẹ́kùn náà òyìnbó ń bá lọ láwùjẹ́ ní ìjẹ́tẹ́lẹ̀ ọ̀tẹ́lẹ̀ èyí ní bá ọ̀sọ̀ ọ̀má ń bá ìtún bá ìtún bá ìtún bá ìtún bá ìtún bá ìtún bá ìtún bá ìtún وأما ما ورد عن السلف فهو شيء كثير wọ́n ní àmọ́ ìgbà tó wọ́n lọ́pọ̀ àwọn sálà wọ́n ní ìgbà tó pọ̀ ní mẹ̀gáàdì kàmọ̀ tó fi àṣẹ ẹ̀dá ìrìnlẹ̀ jẹ́ àṣẹ olùkọ́ nínú àwọn èdè wá ní pínlẹ̀ àwọn tó wá tó wá bẹ́ẹ̀ òun náà ní ìgbà tó kà wá látọ̀dọ̀ ṣẹ́gbà ọmọ àṣẹjá ìfọ́tọ̀ ìgbé tààlà ó fẹ́ àwọn èèyàn rẹ̀ lọ́jọ́ ìgbẹ́ ní ìlànà olùlọ́lọ́run, ọ̀rọ̀ ẹ̀yìn ọlọ́run, ẹjá sọ̀rọ̀ ẹ̀yìn ọlọ́run.

Ẹ̀fẹ́ wa ní ìlànà láti mẹ́rin tó bí bí ara rẹ̀ pẹ̀lú ẹ̀bí àtẹ́rí tí ò bí ara rẹ̀. Káwọn sọ̀rọ̀ fà sáà lórí ní ìjà lórí ìjà àjíjà. Èmi ò mẹ́ òṣùn wọn tẹ́bí wọn, èmi ò mẹ́ èmi ò mẹ́ kékùrù tẹ́bí wọn, àti já ti tẹ́bí wọn. Àti kéèlì tẹ́bí wọn, ó tún wá di pé àbíyà, àbíyà ẹ̀ká àti ìkẹ̀mẹ́ta Àti pé ẹkùn mi lẹ́yìn ní pé kíyàn tí ìjà ara ẹ̀kọ̀ ìjẹ̀ tí ọ̀bá fún ẹ̀kùn ẹ̀kùn ẹ̀kùn ẹ̀yẹ wọ́n tí ìjà ara ẹ̀kùn tẹbátẹ́ káàkiri àwọn ìwé ìjọ ọ̀gá. Ilẹ̀ yìí tí lọ́wọ́ ti ní àkọlù tí ìjà ara ẹ̀kùn ẹ̀kùn Gbogbo ọgbọ́ ọkùnmọ̀ tó lẹ́nà fọ́ọ̀rí, yàtọ́ wá bí léèrè, tí láyé tí nípa ẹ̀lọ́rẹ̀ tó lè pẹ̀lú fíjì, wọ́n ni òun náà ní kẹjẹ sí àtún àtúnṣe ọmọ àtúnṣe tààrí wọ́n tún àrí ọmọ ó jẹ́ pé kí n tí wọ́n náà ti rí ìtòbí ní dáadáa lọ́jọ́ kìíní àná tí ẹ rí pẹ̀yà bí ní kẹ̀lú kẹ̀lú lọ́jọ́ kìíní àná tó wá di láti kọ́ ara ìgbé ní jẹun àbí ìgbà tó jẹ́ fún jẹ́ àrùtẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó wá di màálù lọ́dọ̀ ẹ̀ ìjọba màrú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí ẹ̀ ti màrú màrú ó ní mú yá ìtọ́ ìpé dáadáa ní tẹ́lẹ̀ kó wá dá ìdá tó wá di kó wá dá ìdá tẹ́lẹ̀ kó wá di dáadáa ó bá wọ ọ̀rọ̀ yìí kò sẹ́ni tí wọ́n sọ ọgbẹ́ ẹ̀kún ó bá máa ìdánilẹ́jẹ̀

ó bá nínú jẹ́ òun. Àwọn ẹ̀yọ́ wa wá ṣe ní ìwọ́n ti ní káwọn yẹ káwọn ní ìjọba ìgbẹ̀lẹ̀ ìgbẹ̀lẹ̀ ìgbẹ̀lẹ̀ ìgbẹ̀lẹ̀ ìgbẹ̀lẹ̀ ìgbẹ̀lẹ̀ ìgbẹ̀lẹ̀ ìgbẹ̀lẹ̀ ìgbẹ̀lẹ̀ ìgbẹ̀lẹ̀ ìgbẹ̀lẹ̀ Àbọ́wá tàbájọ tàbájọ náà kọ́ta ẹ̀ ìgbò òkè, ọ̀yà kí ẹ̀bí ìjẹ àwọn ẹ̀kẹ́ àwájọ́ mẹ́rin wá. Àdìmọ́ máa bọ́ ìgbẹ́ àdìmọ́ máa ní fún tó dáàbì. Ní tó dáàbì lẹ́ni, ṣé kí ìbí sí ara rẹ̀ pẹ̀lú ìmọ̀ ìlẹ̀bíù, ìmọ̀ àlàyé àwọn ìjìyà. Kí á ẹni tí èdè ní bíjà kò ní bíjà tí ó lè mọ́ wà ní ẹ̀ tí wọ́n ṣe púpọ̀ ọmọ ìfún ní bíjà ní tí ẹ pé tí ẹ pé kápẹ́ntà ní kápẹ́ntà ní tẹ́tẹ́ wà ní ẹ̀ tí ẹ pé tẹ́lọ̀ ní tẹ́lọ̀ ní problem wà ní tẹ́bí ti ti jẹ́ láti yé lẹ́kùn jẹ́ láti yé Àti jágúnmà àti ìdàkùnmà ní o. Ọyẹ́ tó ẹ́rùn ní ìpèdè ọdún ẹ̀ jáde, ó fi lè tínú jíun tó ń pa ẹ̀tọ́ jọ pa ìpájárọ̀ ìyàtẹ́ ìdírí bí i jíjí ara ìpèdè ọdún rẹ̀. Elé ti dákùnmà ń sọ ẹgbẹ̀ ìgbẹ̀rùn-ún mùsùlùmí gbogbo ìgbogbo nígbàtí ọ̀rọ̀ ìgbọ́n ìgbọ́n ẹ̀

Bíbá ìmọ̀. Ẹ̀rọ ìyá àgbà yẹn ló máa ń bàá Ẹjá pẹ̀já wà nípa ní sọ. ọlọ́run ti sọ ilé mi tí ọ̀nà ọlọ́run ti sọ ilé ọgbọ́n. Ẹjá ti bẹ̀rẹ̀ ọlọ́run náà wà

نعم آه. وكذلك ما خفي من عرف الأحول رحمه الله كان للعلم الجميل ودعوة òun máa ń tọ́ ọ̀tún wọ́n bá ń kẹ́ ìlú bàbá ìlú wọ́n bá ń kẹ́ ìlú rẹ̀ èké ni alọ́wọ́ tó Àwọn náà kọjá orí mọ́tọ́lẹ̀ yọkẹ̀, àmì ìmúdúmọ́lì, àyẹ́mí fọ́tọ̀lù. Bí mo bá tí àwọn àti ẹ̀dùkọ́ wà ní ọ̀pọ̀ ọ̀pọ̀ nínú àti ẹ̀dùkọ́ àkókò rẹ̀ sí àlẹ́jì nínú wọn àti ẹ̀dùkọ́ rẹ̀. Ẹyọ kẹfẹ́ ìmọ̀ wọn ní pẹ̀sẹ̀ yóò òun náà ní àmì ìmúdúmọ́lì, àyẹ́mí fọ́tọ̀lù. Tí ìyá fún yà lẹ́gbẹ̀ẹ́ ìgbẹ̀kọ́ ìgbẹ̀kọ́ rẹ̀ sí ẹ̀dùkọ́ ìgbẹ̀kọ́ rẹ̀ sí ẹ̀dùkọ́ ẹgbò ni wọ́n ti lò lórí àwọn ọmọ ẹ̀ láti sábà yìí pẹ̀lú pẹ̀lú. So ní ìpa ìdílé àwọn ọmọ ẹ̀yẹ yìí, àwọn ọmọ ẹgbẹ́ tó ń bá ìlú jẹ́ láwọn ọmọ tó ń ìdẹ́nà àwọn ọ̀sán rẹ̀ ó dàgbà ìgbé wá pé ẹni tí ò wá ẹni tí ò wá ní ìmọ̀ ara àtúntò ọmọ ìjà nìkan máa ń fún àwọn kan. ẹgbẹ́ pé láti ìpìlẹ̀ kí àwọn ọlọ́kùnrin kan bẹ ẹgbẹ́ ìgbókọ̀ lápò láti ìjà rẹ̀ láti ìgbà kan tí wọ́n ti sọ ìkàmí ní ọ̀bọ̀rọ̀ láti ìjà

Abẹ́ àwọn àjọ àwọn ọ̀pẹ̀lẹ́gá, àwọn bọ́ọ̀dà àwọn àbúkò ìjà yẹn. Àbúkò ìjà rẹ̀ pẹ̀lú bọ́ọ̀dà ẹ̀mọ́ tí ó yẹ àbúkò ìjà yẹn. Àwọn àbìlà jébì ṣẹ́ ẹ̀mọ́. Àbúkò ìjà ẹ̀kọ́ ìjọba kékeré. Bìlà jébì, àbúkò ìjà bìlà jébì. Daniel Ham. Náà wọ́n á ń jẹ́ ìjọba ìjọba ní pọ̀ mú. Gbogbo àwọn gẹ́gẹ́ pé àwọn àwọn àbá àwọn àbá àwọn àbá àwọn àbá mú dá andẹ́fì. Wọ́n àbá tó yẹ pé àwọn àbá yìí dà rẹ́ fún ìdẹ̀nà àwọn àbá tó mẹ́rin wà. Táwọn àbá tó lẹ́mọ̀ àwọn ọ̀bẹ́ wọ́n kẹ́kọ̀ọ́ wọ́n kẹ́kọ̀ọ́ wọ́n jẹ́ àwọn àbá tó mẹ́rin. Ẹni, wọ́n sì wà lórí tó mẹ́rin. Ìjọ́ tí ayé lágbà yìí nìkan nípa àwọn ilẹ̀ yìí tó fi lẹ́kọ̀ọ́ sí ọmọ àwọn ọ̀fẹ́ ẹ̀tẹ́gẹ̀ta ilẹ̀ tí na fún àwọn àwọn tó tẹ́lẹ̀ lágbà orí ìgbò. Wọ́n gbé fún àwọn. Tí ẹni tí ò lọ lẹ́ Kí ló bí wọ́n náà? Àìlàndà kí ló bí wọ́n? Kí láìlàndà bí wọ́n? Ẹ́? No, àìlàndà, àìlàndà, ẹ̀yẹ̀ ọ̀gbẹ́lẹ̀ kọ́mọ́ wà fún omi. Bẹ́ẹ̀ wọ́n wá nílé lọ́jẹ́ láàrín ní ìlà ìlàndà. INLAND GGF ní Ireland àti Ireland ISLAND Ireland Ireland ìwé ìjọba wá bí dáàtì ẹgbẹ́ ẹgbẹ́ Ireland Ireland ọ̀tọ́ fún ẹgbẹ́ gbóòrùn lórí ọjọ́ Ireland àgbẹ̀ láti bẹ̀rẹ̀ sí ara ẹ̀lẹ́tẹ̀ lórí òkú àti bẹ̀rẹ̀ ní ẹ̀lá ìdájí kó wá pọ̀ ìrẹ̀ lọ́wọ́ gbọ́nà òṣèlú tó ní bẹ́ẹ̀ dá sọ́rọ̀ mẹ́ta ọ̀rọ̀ kí ó tó tó ní pé ẹ̀yìn rẹ̀ tó náà gbogbo ẹ̀dà ìjọba wọn tún mẹ́rin pé ẹ̀mẹ́dà sọ́rọ̀ ẹni tí ó wọ́ fi studentship ẹni tí ó wọ́ fi project student ẹni tí ó qualify to be a student of knowledge now ẹni ọwá ní access to my profession láti máa àdírẹ́sì àwọn èlò lọ́rọ̀ manhaj náà nítorí pé a fẹ́ lò ó ajẹ́rẹ́ àwọn ẹ̀rọ àwọn àkókò dídá àwọn àwọn èèyàn àwọn àfáà dáadáa anẹ́tẹ́kẹ́ ìrìnà sí èèyàn yìí ẹ̀ẹ̀dẹ̀ ẹ̀ta bíìtì bá ti sí àwọn àkókò dídá yìí tí wọ́n ṣe kọ́ ti dé èèyàn yìí ẹ̀sẹ̀ wọn náà ni pé nítorí pé wọ́n jọ ọmọdé ojú ẹ̀kọ́ mẹ́tọ́mọ̀ kí oríṣẹ́ ìpọ̀lẹ́ ìdàgbàjú rí àti lórí pé wọ́n àwọn alábí àtàwọn tí wọ́n ní títọ̀ rẹ̀. Nítorí ẹ̀ ni àìdá ìdájú ní àǹfààní sí microphone. Ẹgbọ́n tí nínú àtàkì ìkọ̀ nínú tàrífù bí mẹ́sùn. Ó ní ìgbòkúmùl ulama mazmuma

ẹ̀dẹ̀ yìí tí ẹ bá mú Island àdápọ̀pọ̀ Island ní Island àti pẹ̀lẹ́pẹ̀lẹ́ kí àwọn àbúkọ̀ nígbà ọ̀pá ti ń bí wọ́n láwọn ìwẹ̀ ní wọ́n ti ní rí orí ọmọ yà ní tí wọ́n dá mi lóbi nígbà àbúkọ̀ nígbà ọmọ tó mọ́ ẹ̀ láyé wọ́n dá mi lóbi bàjẹ́ tí wọ́n ti kó àbúkọ̀ mà mí kó lè bá mà Dábàá tó fún mi, a ní àlápọ̀ kẹta. Ṣùgbọ́n nínú àdìgbàdá wọ́n dáwọ́ òun ní tẹ́gbẹ́ pẹ́ta láti fi fún àwọn ìṣún náà. Bí wáyé, láti fẹ́ǹtì ní ìrẹ̀. Ẹ̀jẹ̀ nìmá. Alhamdulillah, ìlú ilẹ̀ mọ̀ ẹ̀mẹ̀ nínú. Ìdí àlápọ̀ kẹta pẹ̀lú gbogbo àwọn èèyàn tí àtẹ̀mí ní àlápàá bí ẹ̀mẹ̀ ẹ̀jẹ̀ wò ní ẹ̀mẹ̀. Ẹ́ Ẹlọ́mínà ọgbọ́n tó kúrò ẹgbẹ̀ báyìí lọ, òògùn báyìí náà lọ. Kẹjọ́ náà, ó bẹ̀ tó bá ní ìdíbí ọ̀rọ̀ ọmọ ọmọ báyìí rẹ̀. Aláàkì, aláàkì, ìfẹ́jìbọ́ nínú wà láwùjọ wa. Àǹtò ṣe mo máa ní ìwé wájú tó ẹ̀kọ́ sí ìbẹ̀rẹ̀ káde káwá ìwé ìwé sí ìkẹ́kẹ́ àwọn ìjọba ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀ ìdáwà sọ fún ajẹ́ tí ọ̀ndá mọ́ṣáà yìí àwọn alẹ́kùn ẹgbẹ́ ẹ̀. àwọn ilé ìtàbá sọ fún ajẹ́ tí wọ́n tàbí ìrànlọ́wọ́ àtàlẹ́gbẹ̀ẹ́ tí wọ́n yá ìjọba ìlú tó wà fún ọlẹ́kùn

Tí máa ń dúró díyàn, pé òfin nílé ìgbà kí ìsáwọn ẹ̀yà ìwá ń pè ìgbà kí ìjọba ń dákùn láti ọlá ìmọ́lọ́mà. Ọmọ ti ráyè nílọ mọ́ta bá lọ́pọ̀ ìjọba máa lé ìgbè láàrín ọmọ. Thank you ọ̀rọ̀ méjì ló wà ní ọ̀dọ̀ ní àtọ́sọ̀ ọ̀pọ̀ ní ọ̀sán alákọ̀ọ́kọ́ nípa jẹ́ nǹkan lọ fún kékeré àti ìgbé ìmọ̀ súnmọ́ wa ní ọ̀sán nípa bọ́ọ̀lù àti ọkọ̀ àti ìyẹ̀mẹ̀ náà rẹ̀ látara fífi ẹrù méjì nítorí tí àbáwò gbàgbọ́ nígbà tí wọ́n sọ nǹkan lọ́wọ́. Àwọn tí ó yẹ kí lè tọ́ ẹ lọ́wọ́ àti tí ìyá ti di ara ìṣẹ̀lẹ̀ òkùnkùn pé ìṣẹ̀lẹ̀. Wọ́n ti kí àpé nínú ẹ̀rọ ilé àwọn ìyá báyìí àwọn dáná ṣe ìṣẹ̀lẹ̀. Àkọ́kọ́ tí wọ́n ti kọjá láti mú un ṣe. Èdè ó láì lẹ̀ bí alákọ̀ọ́kọ́. يوجد في الحال وربنا تنجع عن سبيل التصديق فيقول لك أن تنجع عن سبيل التصديق ومن كان يدور تنجع عن قدرات النجم إليه بأي يكون الرسل يمكن الله ولوي له àwọn ìfẹ́sí àwọn tó ń lọ ní ẹ̀yìn tí wọ́n ti mọ̀ táwọn gbà sí yóò jẹ́ ìrẹ̀lẹ́sì náà ní ìpínlẹ̀ báwọn ọ̀sán ní ọ̀gá máa ń jẹ́ pé àwọn àjẹpá ìlẹ́kọ̀ọ́ sọ́dọ̀ Onítorí àìsíṣẹ́ wà àbúrò àtẹ̀lá ìsìn láti ọ̀pọ̀lọpọ̀ àìsìn. Ọ̀rọ̀ àìsíṣẹ́ ìpínlẹ̀ owó wá ní ajá nìyẹn. Ẹ̀rẹ́kì ọlá pé wọ́n jẹ́ àbọ̀lẹ̀ ìpínlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ pé ẹ̀mọ́ máa pọ̀ tó jáde lọ ẹ̀rọ ẹ̀sìn tó ga jù lọ sí ara ẹ̀sìn òun ni ọ̀rọ̀ òun ni ẹ̀sọ̀ sí ẹ̀sìn. Ẹni lọ pé ó fẹ́ nínú pé àwọn àbá ìpàdánù jáwé ìpàdánù pẹ̀lẹ́mù ìrìnàjò náà. Àwọn ẹ̀rí fún àwọn àpá ní báwọn àpá kẹ̀kẹ́ láti lọ sí ẹ̀yìn. Nínú àwọn òṣèlú ayélujára ẹ̀kọ́ ìjọba náà. nínú àwọn ìgbàgbà ọ̀gá ìlú ìjọba tí ẹni bá yá lè fún ẹgbẹ̀ ìjọba tí wọ́n tó yàtọ̀ láwọn àgbègbè òní pé alùpùpù ẹgbẹ̀ ìjọba á kọ́yọ̀ ìrìnàjò ìjọba kọ́yọ̀ ìrìnàjò ìjọba ilé ìbáyọ̀ ilé à pẹ̀lú ẹ̀rí náà ti láwọn ìjọba ولكن على الله الله سبحانه وتعالى بما يمثل الله سبحانه وتعالى في نصف الدين Ìjọta alájúwẹ̀ lọ́pàá ìlú náà ṣẹ̀rẹ̀, ìjọta alájúwẹ̀ pé ṣe wọ́n ti di ara ẹ̀yà tó rọ́pù. Àjá pé àrùn ọjọ́ta tí ó rí abẹ́ pa ẹ̀yìn ẹ̀dùn náà tó wà ní ọ̀rọ̀ àyà àìsàn àrùn ìrìn. rẹ̀ lọ́pọ̀ òun

òní pé òǹkà tí yẹ́ pé ojú kàrá bàjẹ́ náà. Àtà àwọn ọjọ́ tí ó yẹ́ láwọn ọ̀rọ̀ pé ayé àwọn èèyàn àwọn ọ̀rọ̀ tó dá ẹ̀ ọ̀rúkà yẹn di pé nígbà tí àwọn ẹ̀yà àwọn ọmọ ẹ̀yẹ ní dáadáa àwọn èèyàn àwọn ọ̀rọ̀ ilé ìdí ń jẹ́ òṣìṣẹ́ rẹ̀ ó jẹ́ òṣìṣẹ́ rẹ̀ kìí pé àwọn tó ń rí abúlé rẹ̀ tó bá yẹ pé òṣìṣẹ́ rẹ̀ wọ́n rí abúlé rẹ̀ tí wọ́n lábúlé pọ̀pọ̀ àti wọn lábúlé rẹ̀ tó bá yẹ pé wọn lábúlé náà tó ló wọ́n lábúlé òṣìṣẹ́ problem àmọ́ wọ́n yẹ pé wọ́n lábúlé lọ́wọ́ ẹ̀kú sọ pé wọ́n lábúlé àwọn àbẹ́yẹ̀ òòrùn ló ń sẹ́yìn kálukú tó ní gbogbo ìgbà ní ẹ̀yìn ìgbà yìí kájá kẹ́ lẹ́yìn ló lẹ́yìn ló mọ kó fi ìlú àwọn nǹkan ẹ̀. lẹ́yìn ìgbà yìí kájá kẹ́ ọ̀rọ̀ bàbá sùn lọ àlá tó dá ọ tó tó wà lórí ẹ̀ òun pa ọ́ láti sọ̀rọ̀ náà ẹ̀. òkè ṣe ọ̀rọ̀ ẹ̀yìn ẹ̀rọ àwọn àbá tẹ̀ ọ̀rọ̀ náà wà lọ́ olóńgẹ́gbẹ́ àbá tó bá jẹ́ àbá òdòdó àbá àgbègbè tó bá jẹ́ pé àwọn ìgbàlódé sọ àwọn ènìyàn tó lè lálàáfíà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó lọ ọmọ ìdámọ̀ ẹ̀kẹ́ bá dákẹ́ àbúrú ìfọ́nmà yìí afáàyè ògbọ̀dọ̀ dákẹ́ òun ló fà tó jẹ́ sí pé tí àwọn èèyàn bá ti fi ìtọ́jú ẹ̀dá èyí tó ga jù náà ní kí wọn àwọn lórí àwọn táwọn aládùúgbò tó ga jù ní káwọn fún náà wípé wọ́n ń lé wa tó ìjà òun wọ́n lé wa padà sí ọ̀rọ̀. Ìgbàgbọ́n tí ó sọ̀rọ̀ àwọn èèyàn ni ó ṣe báyìí, ó ṣe báyìí, ó ṣe báyìí. Èyí tó bá lẹ́ ìlú tó ta kò tó kò ṣe bẹ́ẹ̀ ẹni ẹni tó jáde. Òní ìrọ̀ kò ṣe bẹ́ẹ̀ mú. Báwo la ó ti pẹ̀lú tó ṣe ní kèdè yìí ni wọ́n rán nìkan níbi báyìí náà ni wọ́n ti sára yẹ ẹ̀sìn fún wa lálẹ́ ọjọ́ tí ìjà tó ẹ̀ ní bá dà ìjà òǹpápá náà wá dáa sí àgbọ̀ wọn ní báyìí lẹ́ ọjọ́ tí ìjà tó ẹ̀ ní ìjọba ní ìjọba ìjà ní àgbà ìjà wọ́n ti sára àmì ẹ̀ ọ̀tún wa wọ́n ti ọ̀rẹ́ wọ́n ti láti ìrìnàjò ìjọba tó ti wá àwọn àti àwọn wọ́n tí ó bẹ̀. Ó wá ti dàbí pé àwọn tí wọ́n tí ti ẹ̀yẹ̀. Eléyìí náà nínú àwọn ọ̀gá ẹ̀ka ti ń sọ sí. Nígbà táwọn àtúwà bá ti ń sọ̀rọ̀ ẹ̀ bá ti ń ta àwọn ìyálà ẹ̀kì ẹwà lọ́dọ̀ sí ọ̀rọ̀ sí àwọn ọ̀dọ́ pé àtìmọ́tẹ̀ náà ni wà. Ó ti ka lọ́dọ̀ ìgbà àwọn ìyẹn. Àwọn tẹ́lẹ̀ tó ń kára tí wọ́n ń kára yẹn tó bá já sí lóko ìṣòro àwọn ìṣẹ̀lẹ̀ àbá àti ẹ̀sìn àyẹ̀wò. Gbogbo àwọn tó wáyé mọ̀ná àìlẹ́gbẹ́ bẹ̀rẹ̀ ní àìlẹ́gbẹ́ bẹ̀rẹ̀ ní àìlẹ́ ìfi ó ní àdìsẹ́ nígbà tí a máa ń fẹ́lá ìrẹ́ ìjẹ́jẹ́ láti dárúkọ èèyàn kẹ́kẹ́. Ó fi yé báyìí láà dárúkọ èèyàn kẹ́kẹ́ gẹ́gẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn nílẹ̀. Ó lè jẹ́ pé gbogbo aláwọ̀ la ní àǹfààní àti sọ̀rọ̀ ẹ̀sìn. Ìgbẹ́nu ká sọ ní tòdà bí àwọn àbájáde bá ti ẹgbẹ̀ẹ́ ìlú ọ̀rọ̀ báyìí jáde nígbà báyìí àwọn báyìí rẹ̀ kìlá. Ilé ìbáyìí lára ẹ̀sìn wa ni ó dàbí orin tọ́nà ọmọ àdéjọ ọlá tó fi sàánú ìlú nípa ìpè pé ó lọ rí sí òkà ó ń kọ̀ ìfẹ́ sí òkà. Àwọn akọ́lọ́jọ́ kìíní àná ọlọ́run bá náà ní ọ̀rọ̀ yìí látàrí sí òkà tó wọ̀nyí lọ. Orí ohun táwọn ń pàdé tẹ̀ àmọ̀ ẹ̀ ti fà á kìíní àná. Ìgbà Adájúgbẹ́gbẹ́ ẹgbẹ́ lẹ́wà lórí eléyìí ìgbẹ́ ẹ̀ká máa láìsí ọmọ ọba wa bí i. Alọ́gbẹ́ tí ó dá lọ́wọ́ náà àbí ẹ̀kọ́ ni, alọ́gbẹ́ tí ó dá wá ó fún ẹnu àlẹ́bí sálọ̀ lọ́wọ́ àwọn àwọn ọ̀sán Orí gbogbo ọ̀rọ̀ táwọn ó sọ àwọn ìbẹ̀rẹ̀ ọ̀bà ọ̀rẹ́dá tó jẹ́ sí pé ìṣòro ọ̀bà lọ́wọ́ sọ lábẹ́ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ tó bá àgbóyè àwọn ọ̀rọ̀ àádé àwọn ọjọ́ àtọ́kọ́jọ́ àti ìṣẹ̀lẹ̀ ọ̀bà ọ̀rẹ́dá àgbóyè wọn bákanáà náà lẹ àwọn ọmọ. Àwọn ti tún gbọ́ lórí ẹ̀kọ́ ìgbìmọ̀ láti yàtọ̀ fún ìtàn ìlú ọ̀lọ́yìn. A dúró láti pé kí wọ́n ti wà sí. A dúró láti lọ fún wa ṣe. Gbogbo àwọn bàtà bá ti ṣe tó bá ti dà. Kódà àwọn òṣèlú kẹ wá fún wa sí ẹ̀rọ ẹ̀rọ wá fún wa sí ní kọ̀kọ̀. Ẹ jáde sí gbangba. Ẹ sọ pé ní lágbájá sọ níjọba yìí kò dáa. Ní sáyẹn náà ń sọ mẹ́rin lẹ́yìn. Ó di báyìí Dẹ̀dẹ̀ irú nǹkan ń sọ yìí náà, èyí lè jáde fẹ́ ẹ̀sọ́, tí mo sọ ẹwà ẹwà sọ kò ní sọ ní gbogbo orí láyé yìí, kò ní ní tí rí tí sọ. wá bẹ̀. náà, bá wọ́n Látọ́ wá ní oníkálùkù wa náà, àmọ́jù máa ṣe Oríkò oníkálùkù wa nílé oníkálùkù wa náà, àárí ìgbàjí ọ̀dà àtọ̀ọ̀tọ̀. Ó máa rẹ pé ó jẹ́ àkámọ́ àmọ̀dákẹ́ ní ìgbàjí ọ̀dà àmì, bí àwọn òṣèré náà bá ti fi ìgbàjí ọ̀dà àmọ̀dákẹ́. Wọ́n àtọ́mọ̀ rẹ̀ náà bá ti fi ìgbàjí ọ̀dà àmọ̀dákẹ́. Ẹni mọ̀ tó ń gba ìlú gba àwọn ọ̀rá ìgbéyàwó àwọn ọ̀dọ́ ní àwọn ilé ẹ̀dùn ọ̀sán wa Yóò máa rí tí ó dá. Yóò máa sọ àwọn ọ̀rẹ́ rẹ̀. Yóò máa rí tí ó dá. Yóò máa sọ àwọn ọ̀rẹ́ rẹ̀. Jẹ́jẹ́ ọjọ́ ọ̀rẹ́ rẹ̀. Torí pé tó bá rí pé tó dá nìkan lára fẹ́ mọ̀ sọ àbáyé jẹ́ o. Wọ́n fẹ́ ní pé àpẹ́ ìgbẹ́ ìlú ìyàrá rẹ̀ tó fẹ́ pa ọ̀rẹ́ rẹ̀. Ilé ìlànà ìlú àwọn ọmọ pé ẹ̀sán sí wálẹ̀ ọ̀rẹ́ rẹ̀. Àtàwọn ará ìlú ni àwọn ará àlọ́ ni àwọn ará títà ni ọ̀pá. Èyí tó lọ́gbà jù lọ sọ́dọ̀ mọ̀ náà, lọ́sí ọ̀dá àjùjọ. Àtàwọn ọ̀gbọ̀n ẹni ní ọjà, ẹni ní ọjà ààrùn ọ̀pọ̀ ìjọ. Àwọn òṣèrè ní òmọ́kẹ́ mọ́

àwọn ìjòkó tó ó ń gbìyànjú àwọn ọmọ ìgbà ilé ìgbàmọ̀ ilé ìgbàmọ̀ ìgbà ìgbà ilé ìgbà ilé ìgbà ilé ìgbà ilé ìgbà ilé ìgbà ilé látara social media nítorí tó gbìyà ní àwọn ọmọ àbúrò sọ̀rọ̀ ní àwọn ìṣẹ̀lẹ̀ ní ìgbà ó fi báyìí. a máa fẹ́ sọ̀rọ̀ ká ní olùgbàmẹ́lúmọ́ àbáfẹ́fọwọ́ sọ ó dáa púpọ̀ ẹni tá a ṣẹ̀mọ́ àlè fún kápútì lórí ọ̀rọ̀ yìí ẹgbẹ́ mi ló ń ṣe. kékeré ni lẹ́yìn òṣìṣà lẹ́yìn òṣìṣà dáná pẹ̀lú láti pẹ̀lú ìlú láti ìpòlòpòlò wọn. A ní kí ìdáta ní àwọn ọ̀dá òṣùwọ̀n ẹ̀dá ẹni tí ó bá ní ìlànà àwọn ọ̀dọ́ ìdáta ní adíjẹ̀ ìjọba tó rà láti ìlú adíjẹ̀ ìjẹ̀. Torí pé àgbébé àyíṣẹ́ láti rẹ̀ máa ṣe ìgbìyànjú àwọn àdàwùdàpọ̀. Ẹgbẹ́ àpẹẹrẹ láwùjọ àti àti ẹgbẹ́